wọ́n jẹ gbọgọ́rùn ẹ sì gbé wọn pamọ́ fọ́dún kan ẹ̀rí pé intalukurani al sọ pé títí tọ́lọ́run ó fi sọ̀nà fún wa níbo lọ́nà àbáyọ ti wá nínú sunna anabi wa muhammed sallallahu alayhi tí wọ́n bá jẹ́ nípa ti sàárín yẹn sí. náà ala inni ẹ o ọlọ́run fún mi ní alukur'an ó sì tún fún mi kájẹni tó mójútó sunna anabi sallallahu alayhi wa sallam alimami ibn kathir ó ní wa sunnatu aydan tanzilu alayhi bil wahyi kama yanzilu bil qur'an wọn ní sẹtọ lọmọ fi ránṣẹ́ ló mú alukur'an wa bẹ́ẹ̀ náà olómú sunna anabi sallallahu alayhi wa sallam wa illa annaha la tusla kama tusla alukur'an ọ̀n tọ́ka ṣẹlẹ̀ ni pé a kì í ka sunna nù alukur'an nínú sọláàt kẹ́ẹ́ bá a kí alukur'an nínú sọláàt síbẹ̀ ìtumọ̀ nínú yàtọ̀ míì tó tún wà nínú láàrin sunna òun náà ní pé alukur'an àti túmọ̀ àti gbólóhùn rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n súnà anabi sallallahu alayhi wasallam ìtumọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n gbólóhùn rẹ̀ àtọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wasallam ló ti wá. nínú yàtọ̀ tó tún wà láàrin alukur'an àti súnà òun náà ní alukur'an manqulun bitawatur ṣùgbọ́n súnà minha almutawatir wa minha al-ahad gbogbo alukur'ani àwọn èèyàn tó lọ́gbàá látọ̀dọ̀ ẹni látọ̀dọ̀ ẹni látọ̀dọ̀ ẹni láwọn ẹni tó pọ̀ débi pé àlè pẹ̀lú wọn wọ́n panu pọ̀ parọ́ mọ́ lọ. wọ́n gbà wá títí lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àdé ó ń bẹ́ẹ̀ nù hadith tẹ́ni tẹ́ni tó pọ̀ gbà wá ó sì ń bẹ́ẹ̀ nù hadith tó yẹ tó pé èèyàn kan lọ́gbà lọ́dọ̀ èèyàn kan lọ́dọ̀ èèyàn kan títí lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam. kí ni ìdájọ́ káfi súnà ṣiṣẹ́ ọ̀ràn àyàn ni káfi súnà ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí alukur'ani gan-an gan-an ni kò sí ìyàtọ̀ láàrin alukur'ani àti sunna nítorí pé gbogbo ẹni tó bá kọ̀ láti fi sunna anabi sallallahu alaihi wasallam ṣiṣẹ́ ọ̀sẹ̀ lọ́n ọlọ́run bá sọ pé wa man ya'si Allaha wa rasulahu fa inna lahu nara jahannama khalidina fiha abada ebola ti sọ nínú suratul jinn aya twenty three ọlọ́run bá ṣèlérí ìyà fún gbogbo ẹni tó bá sẹ́lọ̀n tọ́sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ o ìyàtọ̀ ń bẹ láàrin alukurani àti sunna tá a bá fẹ́ fi wọ́n ṣe òfin àti ìdájọ́ ìyàtọ̀ tó wà ní pé ẹnikẹ́ni tó bá fẹ́ ta alukurani tó fẹ́ fi sẹ̀rí lórí nǹkan kan ìwòye sí kan lòun ò ṣe àmì tó fẹ́ fi sunna tó fẹ́ fi mú òfin jáde ìwòye sí méjì lòun ò ṣe ìwòye sí tẹni tó fẹ́ ta alukurani tó fẹ́ fi ṣèdájọ́ òun náà ni kò yẹ báwo ni àyà yẹn ṣe tọ́ka sí ìdájọ́ tó ń mú jáde sí àti báwo ló ṣe jìnnà sí ọwọ́ nǹkan tí wọ́n wò nù káyipẹ́ mọ̀ tíra kan ní ìsìn wọ́n sọ dájọ́ kan bẹ̀. èmi wá wò pé tí àyà tí wọ́n ti lò yìí tó bá tí wọ́n wí mu àbí ọ̀bá mu ọ̀wọ́ tí màá wòye sí nù. lápèjúwe ọlọ́ni walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna arba'ata àwọn ẹni tó bá kú nínú o tí wọ́n sì fìyàwó sílẹ̀ àwọn ìyàwó yìí ó jókòó sópó lẹ́yìn ikú wọn fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin kàlẹ́ndà Islam ni inú wọn fi jókòó ok èmi wá sọ pé olùmọ̀kan wá sọ ọ́nà tíra rẹ̀ pípé ọ̀rọ̀ yìí o obìnrin ọ̀bá lóyún tọkọ rẹ̀ bá kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá náà ni ó ṣe tọ́ra ayà yìí ọ̀kárí gbogbo obìnrin èmi ọmọ wa yẹ̀ wò pé ah aboyún àti àwọn tí èso lóyún tí gbogbo wọn náà ni ó ti sọ̀sù mẹ́rin yìí àti ìjọ mẹ́wàá àbá boyún ó dìgbà tó ń bá tó bí ma sẹ́ńtì máa ma wòye sínú. àwa lọ síbi súnà anábì sallallahu alaihi wasallam àwa rí i pé anábì sọ fóbìnrin kan tó bí ma láìpẹ́ nígbà tọkọ rẹ̀ kú anábì ló ti parí nù àjẹpẹ́ níta wòye sínú àyà alukur'an sẹ́nìkan bá fi sẹ́ni nké sáyà yìí ti tọ́ka sí ní tó ń wí o àbí ọ̀tọ́ka sí finish. tọ́ amẹ́tẹ̀yìn bá fẹ́ fi súnà ṣe ẹ̀rí oríṣi òye méjì ló wò àkọ́kọ́ ni pé sí àdìsí yẹn fẹsẹ̀ rin lẹ̀ àbí ó rin lẹ̀ wọ́n sọ pé sáyà yẹn fẹsẹ̀ rin lẹ̀ àbí rin lẹ̀ mo rò pé wa tẹ̀lé ní ti sọ pé àyà yẹn náà sọ rin lẹ̀ ah tẹ́ ẹ gbádùn ni. àmọ́ sọ kí ni ká ah, ló gba wa. ẹ gbọ́dọ̀ máa béèrè béèrè torí pé ẹ àwọn èèyàn kà ronú pé pé ẹ ah, yẹ ànábì lọ sọ à ah, ti sọ náà rí ńbọ la wá sí àkọ́kọ́ nǹkan nù ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ṣe wòye náà àti ìfẹsẹ̀ rìn lẹ̀ àwọn báwo ló tọ́ka sófin tá a fẹ́ mú báwo ni ò tọ́ka sí ẹjẹ́ má pèjúwe kan wà pé ẹ máa ké súrọ́tù yàtín sáwọn òkú yín ẹ máa ké súrọ́tù yàtín sáwọn òkú yín èmi fẹ́ mú ìdájọ́ nu eléyìí mo rí nínú tíra kan ẹnìkan sọ pé tó kù bá kú ẹ ké yàsìn èmi á fẹ́ mú ìdájọ́ mbẹ̀ kí n tó lọ sí di pé sá ké yàsìn àbá ní ké yàsìn kí ni kọ́kọ́ wò sáàdì ti fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ wọ́n bá lọ yẹ̀ wò nínú àwọn tíra ar àwọn tíra kan wọ́n pè ní kútúbù ar àwọn tíra tó tọ́ sọ nípa kálukú náà àti máa gbàdé sí wa olóòótọ́ leléyìí òpùrọ́ leléyìí eléyìí àmọ́ parọ́ máa nàbí eléyìí kéte kéé sòpùrọ́ àmọ́ gbogbo nǹkan dàrú máa lójú ó di pé ń pàdé sí máa nǹkan míì gbogbo ẹ̀ ń tu àṣírí rẹ̀ fún yà bí sí ó rẹ̀ kí wọ́n sọ ń pa alágbájá masha eléyìí ẹ pati àdéhìí yóò lè fẹsẹ̀ lẹ̀ àwọn kankan bíi imaamu malik rahimahullah wọn ni hadithan ghayru thabit hadithi tí ó fẹsẹ̀ rìn lẹ́ni àwọn kan bíi imaamu ahmed wọn lọ fẹsẹ̀ rìn lẹ́ àwa wò àwọn ìjọ sọ pé kò fẹsẹ̀ rìn lẹ́ pọ̀ jù ìjọ sì wí pé kò jẹ́ fẹsẹ̀ rìn lẹ́ ọlágbára jù ọkàn wa balẹ̀ lọ sídìí pé kò sé kíni kò fẹsẹ̀ rìn lẹ̀. however sáàkì yà àti sókùlà bá àníke àníke o torí pé kíke sọ̀rọ̀ àǹsọ̀bù ti dẹ̀lé ilẹ̀ ká sọ pé ẹ lè ké ọgbọ́dọ̀ dá lórí pé ẹ̀rí tó mú wa ń kọ́ ọ̀fẹsẹ̀ rinlẹ̀ nígbà tẹ́lẹ̀ ò sì ti al-mu'minina al-qital ẹ̀sìn mi dénú torí Ahmed náà tọ́lọ́ fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ òun òun sọ pé tuma rẹ̀ ni pé kó kú kú ńgbà tí ń pọ̀ kakú lọ́wọ́ inú wọn wá ké mo pé yé wa sílẹ̀ kí kàn ti pa kàn wa kìnnìkan kìnnìkan ẹnìkan á sọ bàbá àdìsí ti mú ìdájọ́ nǹkan ọmọ rìn lẹ oní kò ní dáa fún ọ sọ́dà bẹ́ẹ̀ <laughs> kò ní fún ọlọ́run sàn lẹ́sàn rè tọ́lọ̀ tiẹ̀ ní kí ròyìn yọ ọbẹ̀ ká tó kú adúpẹ́ fọlọ́n tó jẹ́ ká rí torí káwọn ọmọ yín ni tẹ̀ntì pé ìwọ náà ọmọ bó ṣe sọ èsì kó ló do ní bàbá tó ntọ́sọ̀ nǹkan ah, bàbá ọmọ dàbí ìgbà tí àdé ó sì rà lọ sọ́ọ́ sí ni bàbá ọmọ dàbí ìgbà tí àdé fi yá ọmọ fẹsẹ̀ rin lẹ̀ ah, ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah, sáwò ó wà nù tíra báyìí ó wà nù tíra báyìí kódà ẹ̀jẹ̀ lọ mu wa ó sì mu wa ẹ̀kan náà bàbá àwọn sọ pé a ń ta awí akójẹ kí ni tó lé ń àgbéga ní tún máa fi kún fún yóò má lè fún àgbéga wá fún yẹn ni torí di eléyìí eléyìí jẹ́ báwọn ajá ikpe ẹnikẹ́ni tó bá fa alukurani ṣe ẹ̀rí ọ̀nà kan ló wọ́n gbà wòye ẹni yóò fi súnà sẹ̀rí ọ̀nà mélòó ọ̀nà méjì àyèwò gan-an ni súnà wà nínú Islam ibi tá à ń lọ a lè rí ẹ̀rí àyè tí súnà wà nínú Islam nínú súnà ń bọ̀ láwa lọ ní alukurani sẹ́ẹ̀ máa ń tọ́fà nítorí pé láyọ̀ ṣẹ́jọ́ lè ṣe ìbìnà sẹ̀ wọ́n ti nǹkan sẹ̀rí fúnra rẹ̀ mo rò pé yé wa wọn èé fi nǹkan sẹ̀rí fúnra rẹ̀ nǹkan tí wọ́n ti sẹ̀rí fúnra rẹ̀ nínú islam alukur'an alukur'an nìkan ló jẹ́rìí fúnra rẹ̀ sábà ní ìdí wípé ọ̀rọ̀ ọlọ́run alukur'an a lè rí nbomi àfihàn alukur'an náà bíbẹ́ ẹ̀ máa ń tin ìbọn lọ́n sọ pé wa in kuntum fi raymin mimma nazzalna ala abdina fa'tu bi suratin min mithlihi tó bá pẹ̀ ń ṣe méjì nípa alukur'an ta sọ̀kalẹ̀ inú alukur'ani lẹ́rìí ara rẹ̀ wà. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا sọ fún wa ike tí gbogbo àlùjáde bá péjọ tí gbogbo èèyàn bá péjọ tí wọ́n ran ara wọn lọ́wọ́ lórí pé àwọn fẹ́ múrò alukurani wa Ọlọ́run wọn ò lè ríru rẹ̀ mú wa o kódà kò sí pé wọ́n ran wọn lọ́wọ́ à ń bọ̀ sí bọ́sí tó ń kálukú bá ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. eléyìí ọ̀dà yẹn lágara àbí ọ̀dà yẹn lágara ẹnìkan á ní àánú ah, ọ̀rọ̀ yẹn àsọdùn wà ń bẹ̀ kò burú múra sí i títí tẹ̀ kú múru alukur'an wa sóra kan náà ni kò mú wa sóra wo ló kéré jù ní alukur'an sóràtò kawusar sóràtò kawusar àyà mélòó àyà mẹ́ta ìwọ náà múru ẹ wà ó lè rí mú wa títí tá di ẹrẹ tó fi wù nínú tí ó tọ́ka sí àyè súnà gẹ́gẹ́ bá alukur'an ṣe ṣàlàyé alukur'an fi hàn wá pé súnà nàbì sallallahu alayhi wa sallam mubayyinun lil qur'an olùsàlàyé alukur'ani ipò sunna nù àkọ́kọ́ nínú ipò sunna òní pé máa sàlàyé alukur'an ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun àwa la sọ ìrántí kalẹ̀ fún ọ torí kó o lè bá a máa ṣe àlàyé fáwọn èèyàn òǹtọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún wa báyà wọ́n jẹ́ máa ronú sí tọ́lọ́wọ́ ajẹ́ pé inú sí anabi sallallahu alaihi wasallam kó sékè ni kó sàlàyé alukur'ani fún wa eléyìí wá nínú sóràtún nahal aya forty four ọlọ́run fi hàn á pé sí anabi sallallahu alaihi wasallam kó sàlàyé a sì mọ̀ pé àlàyé ó yàtọ̀ sí kíké kíké alukur'ani ọ̀tọ̀ sísàlàyé rẹ̀ ńkọ́ ọ̀tọ̀ ọlọ́run ọba ló máa mọ̀ pé sí anabi sallallahu alaihi wasallam yàtọ̀ sí àlàyé yàtọ̀ sí kíké ó tún nínú sẹ́rẹ̀ ní kó sàlàyé sọ́wọ́ á ṣeéṣe kéèyàn ló ń kọ àlàyé ànábì sallallahu alaihi wasallam àmọ́ ń gba alukurani bọ̀ káti sọ̀kọ́ gba alukurani bọ̀ bí. nàám ó ní mi ní nǹkan kan ṣe pẹ̀lú explanation ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n mo gba alukurani bọ̀ sáàkọ́ gba alukurani bọ̀ kọ̀ gbà gbọ́ ṣebí alukurani náà lọ́lọ́ sọ pé wa ma atakum ar-rasulu fakhudhu nítorí ànábì bá mú wa fún bóòlù tí wọ́n fẹ́ sọ pé ọgbà alukurani gbọ́ alukurani náà ní ti ń pọ́ láṣẹ ọlọ́ọ̀fẹ́ tẹ̀lé bí ẹni tó kí alukurani mọ́lẹ̀ tó ní nìkan ló ń fi máa ṣe islam kò sí tọkàn pẹ̀lú ntànàbí sọ ó ní ẹmọ gbàdí tiwa fún torí àdìsí dọ̀ọ́ìsì wà àdìsí sàhíhì wà kùránì nìkan ní ẹja fi tó ọgbà alukurani náà gbọ́nù torí alukurani náà lọ sọ pé wọ́n máa àtẹkùn rọ̀túlù fọ́kúdù wọ́n máa nàhẹ́kùn ànìkùfẹ̀ntẹ́kù ntànàbí mú wa fún yẹn gbà á ntòsí ní kẹ́ pàtì ẹ̀ tí wọn kúrò ànínà lọ sọ fún wa pé mà yín tẹ rọtúlà tọkọdà àtọ àlọ ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tànà bí ti tẹ̀lé tọ́lọ̀ alukóra ànínà lọ sọ fún wa pé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima mo fi olúwa ẹlẹ́dàá rẹ̀ búra wọn ní jẹ́ olùgbàgbọ́ òdodo títí tí fi máa wá ìdájọ́ lọ́dọ̀ wa anabi sallallahu alaihi wa alihi wasallam lórí ntọ́dájà alẹ́ láàrin wọn tí wọ́n sì gba ìdájọ́ rẹ̀ tìfẹ́tìfẹ́ láì jẹ́ kí nǹkan kan tún máa hà wọ́n lọ́kàn ìgbà náà lẹ́tọ̀ gbọ́ lọ́n wọ́n á sọ pé no let's let's let's let's base our discussion on the Quran only. à ń tanra rẹ jẹ ni o ọ gba Quran gan gbọ́ torí ẹ̀ tẹ́nìkan bá ti sọ̀sọ̀ kú sàn ẹ̀ má wulẹ̀ jókòó ti o torí pé tó bá gba Quran gbọ́ kò ní sọ pé ká pa sunnati ilé ìjẹba o torí ẹ̀ lànà bìnnà sì fi ń sọ fún wa wípé ala inni utitul Qur'ana wa mithlahu ma'ah ẹtẹ tí ẹ gbọ́ Ọlọ́run bá fún mi ní alukur'an ó sì tún fún mi nírú alukur'an bákan náà nínú tí ó tún jẹ àmọ́ kò sí súnà wa òun náà ní pín alukur'an sọ fún wa pé anabi muhammed sallallahu alayhi wa sallam ìtọ́jẹ́ sí wa ní uswatun hasana àwòkọ́ṣe rere àwòkọ́ṣe rere lọ́jẹ́ sí wa tá a bá wa ka tiẹ̀ fún bóòlù àti fẹ́ rí kọ́sì ibi tá a sì lè rí tiẹ̀ náà ní súnà àwa náà nídìí ẹ̀ bóòlù sì fẹ́ jáwò kọ́sì rere fún wa kò lè jáwé kó ṣe rere fún wa o tọrọ lọ ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allah wal yawmal akhir wa dhakara allah kathira eléyìí wà nínú suratul ahzab aya twenty one ọlọ́wọ́n bá ní àwòkọ́ṣe rere ń bẹ fún yín o lára anabi muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹni tí ó ṣe láǹfààní lẹni tí ń ran kàti pàdé ọlọ́ tí ń sì ran kàti rí rere lọ́jọ́ gbẹ̀ndà ẹni tí ń sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn làwọn ẹni tó ṣe wípé wọn rà àwòkọ́ṣe rẹ̀ lára anabi sallallahu alaihi wasallam àjẹpẹ́ tí ọmọ wà rẹ̀ kọ́ran kan àti pàdé ọlọm kọ́ran kan àti rí rere ń jọ gbẹ̀ndà kìyàmù kìí sì ṣe ìrántí dàkú má jẹ́rù rẹ̀ láàrin wa. náà rí bóòlù àti anabi muhammed báwo anabi hajj gbogbo nǹkan láti máa. ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam síbẹ̀ yìí náà rí nígbà anabi sallallahu alaihi wasallam tó lọ sí umra ní ọdún Hudaybiyah tí anabi ọ̀padà rí Mẹ́kà wọ̀ tó ní kálukú fárí kálukú gúnra àwọn sàhábà ní kíni jẹ́bẹ̀ síbo ti lálàpá àwọn anabi òdodo sí ni àwọn ó bá tó rí kálá yọ inú bí anabi sọlọ ọwọlé wa bá pé kí wọ́n ṣe nǹkan kan tí wọ́n ní ṣe àmọ́ pé ṣé wọ́n fẹ́ sórí ibú nu nítorí lè já sínú ó mùsàlámà bá ní kí lẹ́ni kí wọ́n ṣe ganan rí wọ́n fárí ni wọ́n sì paran wà ànábì sẹ́yìn náà ti fárí tí sẹ́yìn náà ti pẹran tí ànábì ní rárá ẹ̀yẹn lọ bẹ̀rẹ̀ tí àwọn ìyàwó rere nìyẹn o yàtọ̀ sáwọn ìyàwó kàtàǹkìrì tí ó ní kẹ́ni à máa lọ kí fún wa máa kó fún wa mo rò pé yé lọ́dọ̀ <laughs> àwọn èsì ọmọ àta anabi sallallahu alaihi wasallam bá ti jáde ó pe ẹni tí wọn bá fárí ó gbẹgbẹ ọ̀tún fún wa kó wọn bẹ̀rẹ̀ sí í fa ẹ ọ̀rọ̀ yìí ń bọrọ mi ọ̀rọ̀ dòótọ́ kálukú bá bẹ̀rẹ̀ sí ní dìmú ọlọ́run mẹ́jẹ kálukurani ọ̀sọ̀ kalẹ̀ tí wọ́n ti làánà wọn títọ́ gbẹ̀ndà kìyàmù kálukú náà bá bẹ̀rẹ̀ sí dìmú wọ́n bẹ̀rẹ̀ sí fárí wọn. ha bẹ́ẹ̀ náà ni kẹ́hìn náà bá já síwájú kọjá òkú kọ́ sí rere ni èyí lẹ sọ pé kọ̀ da ká mu sìgá àwọn bá ti dé mọ́tíláṣí o ọ̀nà wo wá lòrùn sìgá ti ń gbà wẹ̀nu yín ọ̀làdánwò ni àwùjọ ti pollute ṣe pollution àwùjọ ni wọ́n ń kí e sìgá bẹnu ti abẹ́ mú so gbogbo orú nǹkan ìyẹn gbọ́dọ̀ sí rere bàbá ọ̀fẹ́ kọ́ mọ́ mu sìgá àmọ́ gbogbo àlọ́ wọn máa kánná lù pé ẹjọ́ ọmọ lórí àdánwò tèmi nìkan léyìí so ọmọ náà wà ní kòkòrò kó lè bá jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ ńjọ́ wọ́n wá ní bàbá ẹ̀ sọ àwọn pálí sìgá tẹ̀ máa mú wọ́n á gbé bẹ́ńsìn àn àn ṣe ẹ́dẹ́kì ni àbí ẹ́dẹ́kì <laughs> wọ́n bá gbé pálí òfun òun náà bá mú kàn dáàdì sẹ́lẹ̀ yá mi láìta kí lọ́ọ́ fẹ́ ṣe ah, mo mọ̀ pé ẹ̀yin ni símbù tó dáa jù tó lè kọ́ sí ni nà ọ́ gbàdáyìn sì ń fa tẹ́ ń lo pákó ṣètánì yìí tẹ́mi náà bá ń lò kí ló dẹ̀ burú ń bẹ̀ ẹ́.

bídíà lọ́kàn pọ̀ láwùjọ wa torí bídíà làwọn èèyàn dìbò fún wọn kọ́ ń parẹ́ wọn tún gba dìgírì fún. tọ́ba kan náà alukurani tó sọ fún wa wọ́n lànà bí sallallahu alayhi wa sallam muta'un wujuban ẹni tí a gbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ ní lọ́rùn àyè afẹ́ àbákọ̀. sẹ́mi pé a sì lè tẹ̀lé tiẹ̀ àyàfi ká jẹ́ pé a mọ̀ nípa súnà rẹ̀ àwọn àyà alukur'ani àti kà nínú wọn síwájú gbogbo àwọn àyà tó sọ pé tẹ̀lé tà nábì nínú rẹ̀ yà ayọ̀ lẹ́dínà amẹnu ọ̀tíyọ̀ ọlọ́ha wà ọ̀tíyọ̀ rọ̀túlà wà ulil amri minkum. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إذا بان كيس آية إدادا إذا كنت يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ tẹ̀lé tọ́lọ̀ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àti tàwọn aláṣẹ nínú yín wọ́n ní kí ló dé tó sọ pé ẹ tẹ̀lé tọ́lọ̀ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbà tó kan tàwọn aláṣẹ ó ní àti tàwọn kò sọ pé ẹ tẹ̀lé tàwọn tẹ̀lẹ̀tẹ̀ máa ń túmọ̀ àlùkùránì ẹ má tún tùkùtù ẹ má fi kún o àti tàwọn aláṣẹ alimam ibn kathir àtàwọn olùmọ̀ tafsir mi wọ́n ní ìdí tọ́lọ̀ fi sọ pé ẹ tẹ̀lé tọ́lọ̀ ìní pé ọlọ́run a gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ bá a fẹ́ bá a kọ̀ ẹ tẹ̀lé tànàbì a gbọ́dọ̀ tẹ̀lé tànàbì bá a fẹ́ bá a kọ̀ ṣùgbọ́n wa ulil amri minkum àwọn aláṣẹ nínú wa a lè tẹ̀lé wọn báwọn nítẹ̀lé afọ́jú àyàfi táwọn náà bá ń tẹ̀lé tọ́lọ̀ tó ń tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi wa sallam bi ta'ati وبطاعة الرسول يطاع أولو الأمر torí pé tí wọn bá takò tí wọn bá takò tí anabi sọlá àdìsọlá fọlá tọ́ àtẹlẹ fún àlẹyìnà wọn lẹ́tọ̀ sí ká tẹ̀lé tiwọn gẹ́gẹ́ bá Abubakar ṣe ṣe kútúbà níjọ́ tí wọn yàn ní khalifa wọn ni àti ọlọ́ha àti ọ̀húnni má àtàtúlọ́ha fíkùm wọlé ìnà àfẹ́yìtò fọlá tọ́ àtẹlẹ àlẹkùm. ẹ tẹ̀lé tèmi tẹ́ bá rí pé mi náà ń tẹ̀lé tọ́lọ́ láàrin tẹ́ ẹ bá ti rí pé ń tẹ̀lé tọ́lọ́ àjẹpẹ́ kìí ṣe dandan lórí yín kẹ́ tẹ̀lé tèmi o jẹtẹlẹ ìbáyé wa ànábì ẹni tá a gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ ni o kọ á lè ṣeéṣe kí èèyàn tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam láì mọ̀ nípa súnà rẹ̀ ó ṣẹlẹ̀ nínú láyé ànábì sallallahu gẹ́gẹ́ bí ntọ́ wá nínú hadith táwọn olùmọ̀ nípa tafsir náà tún gbé jáde wọn lànà ànábì sallallahu alaihi wasallam ó rán àwọn sàhábà ó rán wọn níṣẹ́ ó wá fẹ́ nìkan ó fi so lórí fún wa ó wá ní sí lẹ́nu o nínú tó wù yín àti tí ó wù yín ó dùn mọ́ yín àbí ó dùn mọ́ yín pàtàkì àdè kúrò ní Madina arákùnrin yìí wá ó tún ọ̀rọ̀ ànábì pè wá ságbárí wọ́n tẹ̀lé tó wọ́n fẹ́ àbí wọ́n fẹ́ ó dùn mọ́ wọn àbí ó dùn mọ́ wọn ó ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ kí kálukú lọ ṣẹ́gi wá wọ́n lọ ṣẹ́gi wá igi pọ̀ ó ní kí wọ́n dáná sígi yẹn wọ́n sáná sígi igi bẹ̀rẹ̀ sí ní jóná. ńgbà tí iná kẹ́ ẹ̀ ó ní nàbí náà ló ní wọ́n gbọ́dọ̀ sí lẹ́nu wọ́n fi lọ sẹ́gi ó wọ́n gbọ́dọ̀ sí lẹ́nu tí wọ́n fi dáná sígi ó tún ní wọ́n gbọ́dọ̀ ó tún fi ni òkè ní ìsìn yẹn bẹ̀rẹ̀ sí bọ́ sínú náà bẹ̀rẹ̀ sí bọ́ sínú àwọn àgbàlagbà tó wà ń bẹ ni a ah, ńṣe là á mọ̀ tẹ́lá nàbì Muhammad sallallahu alaihi wasallam ká má bàa wọ náà tẹ́lá kò kí ló dé tẹ́yìn fi ń ṣe Islam mọ̀ ń bí yín nù ká má bàa tẹ́kí ni ká lè bá a wọ alìjẹ́nà ẹ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ o tọ́lá àwọn kan tanra wọn jẹ o wọn làwọn ò lọ́n káwọn ò lè wọ àwọn ò lọ́n káwọn má bàa wọ náà kí á ń wá wọn ní yọ̀ọ́nù àwọn máa ń sọ pé àwọn ànábì kọ́mi ní tí mo bá ti máa wà àlùjánnà kọ́mi ní tó ṣe pé tí mo bá ṣe ìní wọná. ẹgbẹ́ tó sọ mi wọ́n ní àwọn ń ṣe làwọn máa tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam káwọn ọmọ bá wọná. ok kí ni wọ́n máa jò ẹjẹ́ arìn nìkan padà sí Madina pé ẹni tẹ́ ẹni ká tẹ̀lé tiẹ̀ o à ń tẹ̀lé tiẹ̀ títí tó fi ní ká wọná. tánàbí wa ni ká wọ̀ ń gbà náà wọ̀ torí pé àtẹ̀lé tẹ́lẹ̀ náà ni ká mọ̀ bá wọná tó bá sì ní ká wọná àwọ̀ náà nígbà tí wọn dọdọ anabi sọlọ àdìsílẹ ó ní sẹẹtì wọnú nánà ni wọn ní rárá àti wọ ó ní wàhálà ìtẹ bá fi lè wọ pínrín ẹni jáde ńbẹ láéláé innama ta'atu fil ma'ruf kọtọ ká gbọrọ sí yàn lẹ́nu àfi tó bá ti pín tó fi pa wá láṣẹ kọtakùtọ lọ kọtakùtà anabi muhammed sọlọlọ àríwá àdìsílẹ anabi nìkan la gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ bóyá ntọ́ni ká ṣe wùwà àbí ó wùwà ẹnìkan ṣe sọlá nígbà tó wàá parí sọlá lọ́ba bá nàbì kí ló dé tí mò ń pè ọ́ lẹ́ẹ̀kan tó dáhùn ah wà nàbì ó ṣe sọlá tì ní ó ṣe sọlá ṣe sọlá tó wà ní kọ́ mọ́dà nàbì lò ee ànàbì nìyà o ó ní sọ́bọ́lọ́ sọ pé ayọ̀ alladhina amanu istajibu lillahi wa lirrasul idha da'akum lima yahyikum ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ dọ́lọ́ lò ẹ dá nàbì lò ní gbogbo ìgbà tọ́lọ́ àtànàbì bá Ah, ọkùnrin yìí nìtọ̀ èmi ọ̀mọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tòlá anábì sallallahu alaihi wasallam fi wá sọ fún pé màá kọ́ ní súrà kan o ó ní súrà tó ga jù náà alukur'ani o ká tó jáde kó nu mọ́tíláṣí yìí ó ní mo máa ń tẹ̀lé ànábì mo máa ń tẹ̀lé ànábì mo máa ń tẹ̀lé ànábì nígbà táwa súnmẹ́ náà mo sáré pẹ́ tí ànábì ń ya èmi wá ń fà sẹ́yìn toró ní ká tó jáde mọ́tíláṣí yìí òun sì ti ń súnmẹ́ náà nà sọ̀rọ̀ nígbà táwa bẹ́ẹ̀ jáde ànábì wọn náà lọ sọ pé ọkọ mi ní súrà kan tó tóbi jù náà alukur'ani ó ní ah, kí wọn lọ sọ láti kó tó di pé ńgbà kan ní sunna tó fi hàn wá ni o asòfin gbọ́dọ̀ láti fẹ́ tẹ̀lé òfin rẹ̀ tábà mọ̀ nípa sunna rẹ̀ àfi ká mọ̀ nípa sunna rẹ̀ délé àwọn àyà èyí tá a kàkà lẹ́yìn wọ́n tọ́ka sí pé kò sí ti lè ṣe nínú Islam tabala anabi tá a bá ní fi ṣiṣẹ́ wàláhì kò sí bá a ti lè ṣe Islam yìí báwo láti ipa agbalukurani tọ́lọ̀ fi rán anabi àmọ́ àgbàtà anabi tá a lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ a lè jẹ́ mùsùlùmí rárá torí ẹ a lè ya alukurani àtẹnitọ́ gbà wa ẹnikẹ́ni tó bá gba tọ́lọ̀ ọgbọ́dọ̀ gbàtà anabi wọn kì í fi súnà anabi ṣeré tó máa ń ṣe nǹkan kan tó máa fi lè là wọn lọ́yẹ̀ pé tó ń ṣe ń takò súnà wọ́n ti tán láti pàtì wọn jù ẹ wò tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ wọ́n ní obìnrin kan kọ̀bí ìfọ̀ ọlọ́gbà ìgbà wáyé wa olóbìnrin kan wá bá Abubakar radiyallahu anhu ìyá yìí ó jẹ́ ìyá àyà fẹ́ni tó ṣaláìsí tó jẹ́ ọmọ ọmọ tiẹ̀ ọlọ́mọ mi kú ọmọ ọmọ mi kú mọ̀ ń fẹ́ kó fún mi lógún tèmi nínú dúkìá ọmọ ọmọ mi táwọn ẹni tó ní màdíẹ̀ nípa Islam níjó àyà ọ̀wà ọ pé ẹ mi nípìn mi nínú ọmọ ọmọ mi ìgbà ni. ẹrù ẹrù láàrin sẹ́kọ̀n ìgbà wo ni yá àyà ni wọ́n wá pé fún mi nípìn tèmi nínú ogún ọmọ ọmọ mi nàá ìgbà tí tókùbá aláwọ ah, àkùbà ẹ dákun ẹ má máa pín ogún lẹ́kọ̀ọ́ yìí o sẹ́yìn kẹ́yìn náà ni èèyàn ní ti fún ní sẹ́lọ̀ yọ gègé ẹ kó sáfì kan ní àsìkò tí ìyá ìyá ọ wà fóun fẹ́ jogún ọmọ ọmọ òun ó ní tí ọmọ tiẹ̀ tọ́jẹ́ ìyá ọmọ ń bá ti kú torí kí wọn fẹ́ fi ìyá ìyá ṣe nígbà tí ìyá tó bí máa ń bẹ láyé ìyá ti kú ìyá ìyá lọ́wọ́ á wà ìdí tí ìyá ìyá fi wá nù ó ní ẹ bá mọ́pin tèmi ní ogún ọmọ ọmọ mi Abubakar ni èmi wà lùkùránì kò síbi tọ́lọ̀ ti dà pọ̀ yá ìyá abẹ́rẹ́ pé yóò jogún kò sí. èmi ò sì mọ nǹkan kan nínú anabi sallallahu alayhi wa sanabi ti sọ pé ẹfún ya àyà ní nǹkan kan o ẹ lọ padà wá ẹ lọ padà wá wa nù o ẹ rí fáwọn ọ̀sọ́ fáwọn ni mà báwo máa tẹ̀ra ajẹ lónìí ẹnìkan ti mọ nǹkan tí o tó síbi yóò kó ni lùmọ̀ tọ́jà Abubakar sọ pé ẹ padà wá màá wádìí so Abubakar wa ọwọ awádìí lọ́dọ̀ àwọn sahaba báyìí ni Al-Mughira ibn Shu'ba ó dìde ó lè mèrì tá nàbì sallallahu alayhi wa sallam tó fún ya àyà ní asodò ìdákanu mẹ́fà Muhammad ibn al-Maslama òun náà sọ yìí pé èmi náà jẹ́rìí sí i ńgbà tí ya àyà dé abubakar ni mo gbọ́ pa nàbì ṣe bẹ́ẹ̀ ọ wá fún ní one over six bẹ́ẹ̀ náà ni a rí umar ibn al-khattab radiyallahu anhu kọ́mà tí kò wọ́n gba jizíà lọ́dọ̀ àwọn majus àbí kò wọ́n má gba jizíà àwọn majus nígbà tí wọ́n sọ fún pàànàbì sọ yìí pé sunnu bihim sunnata ahlil kitab. Iru tẹ́ ẹ ṣe fáwọn alùkìtà ní kẹ́ ẹ ṣe fáwọn náà ìgbà náà ni Umar tó gba jíjí àlọ́dọ̀ àwọn alùkìtà bẹ́ẹ̀ náà ni láti rí Muawiya radiyallahu anhu Muawiya yìí ọ̀ràn àwọn sọ́jà ọ̀ràn wọn lọ sí Armenia nígbà táwọn sọ́jà débẹ̀ ìyà jẹ wọn gan ebi sì pa wọn gidigidi ọ̀kan nínú ọmọ ogun òun wá أو أبا معاوية، onáni جرير ibn عبد الله البجلي، أو أروني ثم معاوية irú yà ti ń jẹ àwọn ọmọ ogun yẹn ó ní tó o sì mọ̀ pé ànábì sọ yìí pé man la yarhami nas la yarhamuhu allahu azza wa jal gbogbo ẹni tí o bá ti láàánú fáwọn èèyàn ọlọ́run bò ní kẹ́ o muawiya ni sọ gbọ́ yìí lẹ́nu ànábì ni ó ní ẹnu ànábì mo ti gbọ́ báyìí ni muawiya ni káwọn ọmọ ogun yẹn padà wálé ẹni tí ó bá ti láàánú àwọn èèyàn kò ní rí kẹ́ ọlọ bẹ́ẹ̀ làwọn sọhábà rí o bẹ́ẹ̀ ni Marwan ibn Hakam ọ̀kan náà àwọn àgbà tàbíì wọn lẹ́nìkan jí èso kan gbé nílé ẹnìkan ó di gbé lóko rẹ̀ ó wá gbin èso yìí sílé tiẹ̀ báyìí ni Marwan òǹtìní ṣèjọba bó ti náwó ganu ó ti wá pinnu pé òun ó gé ọwọ́ rẹ̀ báyìí ńlọkàn nínú àwọn sàhábà ńlọgbọ́n tó ṣẹlẹ̀ yìí ẹni tí wọ́n ń pè ní Rafi' ibn Khadij ẹni tó jólówó ẹrú tó jí èso yẹn ó wá bá Rafi' ibn Khadij ó ní tó ṣẹlẹ̀ ni Rafi' wá gba àdéhùn kan apá nàbí sọ pé la qat'a fi a ò gbọ́dọ̀ géèyàn lọ́wọ́ nítorí kó jí èso ó ní ah, ẹ̀dá kùsẹ́ ràn mí lọ́ọ́ ẹ̀ bá ń sọ fún olórí tó ti mú ẹrú mi ní ìfọwọ́fẹ́ gbé lọ́wọ́ ó ní kí wọ́n sọ ń bẹ̀ ńgbà tá a dé bẹ̀ má ti kàdísà anábì sallallahu alaihi wasallam fún ló tu sílẹ̀ lórí ìdí ẹlẹ́yìn gbogbo àwọn eléyìí ń tọ́ka sí báwọn aṣíwájú wa rere bí wọ́n ti ṣe jẹ́ni tí ń mójútó súnà anábì Muhammad sallallahu bó ti ṣe jẹ́ ọ̀ràn nípa ń bùkátà súnà láti gbọ́ òun náà ní pé ń bẹ nínú àwọn àyà alukur'an ohun tó jẹ́ mujmal ṣùgbọ́n àyà ṣùgbọ́n sunna anabi sallallahu alayhi wa sallam ló ti tafsir ń ta tán kókó tó ṣe pé kí wọ́n ṣàlàyé rẹ̀ sunna ni ọlọ́run sọ pé wa aqimu salata wa atu zakat ẹ máa gbé sọlá ti dúró ẹ máa yọ zaka tí o bá ti sunna anabi sallallahu alayhi wa sallam abati mabó láti ṣe sọlá abati mabó láti yọ zaka bákan náà taqyidul mutlaq ọlọ́run sọ pé was-sariqu was-sariqa فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم ẹgbẹ́ ọwọ́ ẹni tó jalè lọ́kùnrin ẹgbẹ́ ọwọ́ ẹni tó jalè lóbìnrin tí ó bá ti súnà Ànábì sallallahu alaihi wasallam àbá ti mabò láàgì súnà ló fi hàn akọ́wọ̀ tún láàgì á sì gé látọrùn ọwọ́ kìí ṣe láti jìkà súnà ló ti tún sọ fún wa èèlò gan lèyìn ó jù tí wọ́n fi gé lọ́wọ́ ó ní la qat'a fi aqalla min rub'i dinar tí n tí wọ́n jí tó bá ti jẹ́ ipò kéré sí kọ́tà dinar àní gé ọwọ́ nítorí ẹ̀ kọ́tà dinar sì ń lọ bí twenty thousand naira ìpè lówó tó kéré jù téèyàn ó jì tí wọ́n fi gé lọ́wọ́ kìí sì ṣe gbogbo ẹni tó bá ti di náà ni wọ́n gé lọ́wọ́ àwọn òfin tó rọ̀ ọ́ ma bọ́jà kó gbé ní bòńkẹ́lẹ́ ó sì gbé láyè ibi tí wọ́n máa gbèrú rẹ̀ pamọ́ sí kò sì sí ìtújú pé bọ́yọ̀ náà nípìn nínú owó yìí torí tó bá nípìn nínú owó àní gé lọ́wọ́ ìyá mi ìyàn jẹ bákan náà súnà anábì sallallahu alaihi fi hàn wá ike nǹkan tí ò yé yín bó ti ṣe wá ni ọlọ́ni alladhina amanu walam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun gbogbo àwọn tọgbọ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò lú sí papọ̀ má gbàgbọ́ wọn àwọn ìbàlẹ̀ ọkàn ọbẹ̀ fún wọn àwọn ni wọn mọ̀nà àyà yìí ó ṣòro fáwọn sàhábà láti gbọ́ yìí wọ́n ní ta ni ọ̀sàbòsí sórí ara rẹ̀ ni ó sì wà wọn láti jẹ́ni tí wọ́n mọ̀nà ó wù wọn láti jẹ́ni tó ṣe é pé yóò ní fọkànbalẹ̀ ànábì wa ni kèé ń tẹ̀ ká nínú àyà yẹn lọ́lọ́ kì í sábòsí tẹ kàyàn lọ́lọ́run sọ ntọ́lọ́run sọ ni ashirk ìyẹn ni pé wọn ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́ ìṣẹ̀bọ̀sọlọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ rú ẹni dáadáa Lukman bó ti ṣe sọ fọ́mọ rẹ̀ pé yàgò ní yàrá tó ṣe pèlè inna shirka la zulmun azim ikú àbòsí gan làbòsí ẹbọ ṣíṣe òun làbòsí tó tóbi. bákan náà súnà máa kọ́ wa ipe ń tẹ́ ẹ̀rù wà special ó general ìgbà tó lọ́wọ́ bá gbà fún wa ká ṣe kọ́sùn lórí ìrìn àjò ńṣe lọ dá lórí ìrìn àjò tó wáyé lásìkò bẹ̀rù lásìkò tá à ń jagun lọ́wọ́ kí ló dé lónìí ẹ̀rí pé tẹ́bá ti rìnrìn àjò ẹ̀ sì kọ́ sùrù sógun là ń jà ní kìí sógun là ń jà Umar bíi anabi sallallahu alaihi wasallam léèrè ó ní ṣe bí Ọlọ́run bá sọ pé ńgbà tẹ́ bá wà lórí ìrìn àjò ogun ilẹ̀ ètò ti kọ́ sùrù kí ló dé tá à ń ṣe kọ́ sùrù lónìí tó ń ti pa àti lórí ìrìn àjò ogun anabi ni sadaqatun tasaddaqa sàrà ni tọ́lọ́wọ́n bá ṣe fún yín ẹgbà sàrà ọ̀lọ́ tí o bá ṣe súnà bó láti mà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni súnà ànábì sallallahu alaihi o máa ń ṣàlàyé ní alukur'an ò ṣe lápèjúwe níbo ló wà nínú alukur'an ikú ẹ̀ gbọ́dọ̀ ṣe nikahul mut'a tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ yàwó dìgbà báyìí tẹ́ sign contract o ọdún kan ló máa parí kò sí tọ́jú bẹ́ẹ̀ ní Islam tó bá dán káàbùkù kí lọ́kọ́ wa bẹ́ẹ̀ níbo la ti rí inú alukur'an pé ẹ má jẹran kẹ́tẹ́kẹ́tẹ́ kò sí inú alukur'an ṣùgbọ́n níbo ló wà nínú sunna anabi sallallahu alayhi wa sallam níbo ló wà nínú alukur'an ikú gbogbo ẹranko ẹranko abidjan tó bá ti léyìn ọ̀gán ẹ gbọ́dọ̀ jẹ kò sí nínú sunna anabi sallallahu alayhi wa sallam ló wà níta alukur'an ni ọ̀sọ̀ sunna máa sọ níbo ló wà nínú alukur'an kí gbogbo ẹyẹ tó bá ti lé kaná tí máa fi sọdẹ ẹ gbọ́dọ̀ jẹ kò sí nínú alukur'an nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ló bóòlù tètè wá fẹ́ jẹ́ ẹni tí ó gbẹ́sìn islam yìí nígbà tó bá máa sunna sunna anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń pa ìdájọ́ mi rẹ̀ nínú tó wà nù alukur'an sọlá wọn bá sọ fún yín pé kutiba alaykum idha hadara ahadakum al-mawt in taraka khayran al-wasiyyata lil-walidayni wal-aqrabina bil-ma'ruf haqqan 'ala al nínú surat al aya one eighty ọlọ́run sọ ìpẹ́ẹ́lẹ́ sí wàsíyà fáwọn bàbá àti màmá yín àtàwọn mọ̀lẹ́bí yín ṣùgbọ́n sunna ló fi hàn wá pé la wasiyyata li warith inna Allaha qad a'ta kulli dhi haqqin haqqahu fala wasiyyata liwarith ọlọ́run ti tún kálukú lẹ́tọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ tún ṣe wíìlì fẹ́ni tí ó jogun ma ẹni tí ó jogun ogún tọ́lọ́run ní ọjẹ́ ní ọjẹ́ ẹni tí ó lẹ́tọ̀ tó gún lẹ́ẹ̀ma kọ wíìlì lẹ̀ wíìlì yẹn kò sì gbọ́dọ̀ ju nínú one over three dúkìá yín lọ. eléyìí jẹ́ Islam kí ló fi eléyìí mà wá sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ah, àwọn bùkátà jama tabafẹ́ tẹ̀lé sunna láti lágbọ̀ọ́yé torí pé tí ó bá ságbọ́ yìí láti gbọ́ sẹ̀ríà yìí láti gbàgbọ́ yẹn tí sẹ̀ríà ń sọ èyàn ó sì súnà lo èyàn ló ń kọrí nkọ̀dí o káyọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí. apá kan nínú àwọn èèyàn lónìí ìgbà tí wọn lágbọ́yé tó péye wọn ò mọ ti ń jẹ́ sẹ̀ríà Islam wọn ò nímọ̀ nípa bí wọ́n ṣe máa mú di ọpọlọ wọn gan òṣìṣẹ́ bó ṣe yẹ ẹ̀rì kí wọ́n máa lo súnà nkọ̀rí nkọ̀dí wọ́n máa lo lọ́nà táyọ̀ fi kórìíra rẹ̀ torí ẹ̀ àwọn kan kàdí wọ́n ka ọ̀rọ̀ àwọn sàhábà wọ́n ní káná àhádọ́nà

yóò máa lé mu títí ẹsẹ̀ rẹ̀ ó sì wá fẹ̀ ju èjìká tiẹ̀ lọ ìgbà tó bá dúró báyìí sẹ́mi pẹ́sẹ̀ ti ju ibi tí èjìká máa lọ sẹ̀ríà ò sì fẹ́ pé tó bá ya ẹsẹ̀ rẹ̀ ìwọ ọkùnrin kẹsẹ̀ rẹ̀ ó ju ibi tí èjìká rẹ̀ máa lọ. mo rò pé yé wa torí tí sọ̀hábà ń sọ fún wa ni pé àwa máa ń dúró bí ẹni wípé gìgísẹ̀ kan gìgísẹ̀ èjìká kejìká lọ́nà tí ẹni kẹ́nìkan bọ́ síwájú ẹnìkan fàsẹ́yìn nítọ́gbà lérò nù ìyẹn ni pé tí mo bá tún ẹsẹ̀ mi tí ẹsẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tóun kásẹ̀ rẹ̀ kò èmi gbẹ́sẹ̀ mi tayọ ibi mà eléyìí yé súnà yẹn ẹ wá rí ń lé ẹsẹ̀ yín ká ó lé yín débi tẹ́ ẹ bákan náà wọ́n tún kà nínú súnà wípé anabi sallallahu alaihi wasallam ó máa ń di irun rẹ̀ ó máa ń ba irun orí rẹ̀ sọ́nà méjì bẹ́ẹ̀ la ti ra àwọn ọmọ kan nílùú kan nílẹ̀ yorùbá yìí náà nù wọ́n wá gbórí wọn lọ sọ́dọ̀ yóò ń dìrì wọ́n láwọn ń tẹ̀lé súnà wọ́n ní kí wọ́n bá wọn ba irun orí àwọn sọ́nà méjì ọkùnrin fa wọ́n bá wọn ba irun orí sọ́nà méjì wọ́n wá jáde ní títì gbòòrò wọ́n lọ bẹ́ẹ̀ pé kí ló dé ẹ̀yin ọmọ súnà yìí ni ẹ dákun tó bá yẹ pé súnà ní gbogbo torí pé irun orí ti ń bẹ lórí anabi sallallahu alayhi wa sallam sẹlẹyìn náà rí irun orí ti ń bẹ lórí Lárúbáwá ẹ rí irun orí ti ń bẹ lórí Pakistan ẹ rí irun orí ti ń bẹ lórí àwọn India irun orí Lárúbáwá nù. nígbà tí irun bá kún tó bá kún tó bá pọ̀ sẹ́mi pé ó dà lẹ̀ tó bá dà lẹ̀ ó lè má jẹ́ kéèyàn orí ní èèyàn ṣẹṣẹ. ìdí nu anabi sallallahu alayhi wọn àgbà ba irun yẹn eléyìí tó wá báyìí wọn bá nísàlẹ̀ báyìí títí yọ lọ wọn tún ba eléyìí náà nísàlẹ̀ yọ lọ gẹ́gẹ́ kí wọ́n là o títí yọ lọ sódà tí irun yóò fi ní máa túká sórí téèyàn fi ní rí ní tẹ́sẹ̀tẹ́ síbẹ̀ rí fúlàní bẹ́ẹ̀ bá tiẹ̀ rí pakistani síbẹ̀ nǹkan fúlàní máa ń ṣe bẹ́ẹ̀ báyìí nàbí ṣe ń ṣe irun ṣé ọ wá túmọ̀ sí kí wọ́n mú láti bẹ̀rẹ̀ dé parí ṣé irun tí wàá lè gùn bẹ́ẹ̀ torí pé irun tí wàá yí máa pọ̀ kì àwọn tí irun wọn máa pọ̀ gùn àwọn ló lè ṣerú eléyìí torí ẹgbà tó gbọ́ súnà yìí lẹ́nu máa ká tó bá ké súnà ni òtún ni a máa dirí káyé òun ọ̀fẹ́ súnà náà ta ló kókò rira rẹ̀ sí wọn lọ́kàn ìwọ ni. bákan náà àwọn kan tó yẹ pé àwọn wò pé súnà ni ká máa fi pọ̀pá rìn kà ká tún wé láwà ni. wọ́n ní tẹ́mṣí bìrẹ̀ èrè pọ̀pá tẹ̀dọ̀ kòlò náà rà ó pé tó ń bá ń lọ tó mú pọ̀pá صح ولا لا oníkàlùkù wa ló ti yàn tiẹ̀ wọ́n lè máa rìn dọ̀tí kakọ ọmọ wẹ̀ wọ́n sọ pé súnà náà nu anábì tí ọ̀fẹ́ náà dọ̀tí anábì tí ọ̀fẹ́ náà gbin bóòlù tí wọ́n á fẹ́ pé súnà rẹ̀ ní kẹ́ ẹ máa bùn. tó gbogbo yìí agbọ́dọ̀ kíyèsí torí ẹ̀ ní ìparí ní ṣókí kí lórí ń bẹ ní ti dáadáa fún títẹ̀lé súnà gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé súnà wọ́n mọ̀ dájú títí dọ́dọ̀ ọlọ́run ẹnì kò ní máa tẹ̀lé súnà àfi kó kórìíra àdáda lẹ̀ torí pé anabi máa ń sọ yìí pé wa khairul hadithi kitabullah wa khairul hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharrul umuri muhdathatuha anabi máa ń sọ kọ́rọ̀ tó lóore jùlọ rọ́lọ́n ìmọ̀nà tó dáa jù ní mọ̀nà tà anabi muhammad sallallahu alayhi wa sallam ètò wa buru jù nínú gbogbo nǹkan òun náà sẹ́wọ̀n ti ń ṣe súnà yóò kórira àdáda ẹnìkan ni ó dàbí gbàtẹ́ kórira bídíà gbogbo gbogbo bidia bídíà náà ni torí pé tí wọ́n bá ti tẹ̀lé súnà kò lè sáyè fún bídíà lọ́dọ̀ rẹ̀ bákan náà nínú orí parere tó fún wà fún títẹ̀lé súnà òun náà ní pẹ́ẹ́nìkan eléyìí ni ìtumọ̀ pé wọ́n ń tẹ̀lé súnà làákín ọ̀sọ̀ pọ̀ ń tẹ̀lé súnà kọ̀hánú ààrẹ kọ̀hánú ọ̀rọ̀ rẹ kọ̀hánú sí rẹ láàrin ìtumọ̀ súnà tọ́lọ̀ ń tẹ̀lé. bákan náà ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé súnà yóò tara súnà láwọn àwa tó dáa torí pé ànábi sọ pé innama bu'istu li utammima makarima al-akhlaq ńṣe lọ́lọ́wọ́n bá gbé mi dìde torí kí n lè bá pé bá ti ń ìwárí rẹ̀ ọ̀pọ̀ bákan náà nínú rere tí ń bẹ fún títẹ̀lé súnà òun náà ní kí gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé súnà kò ní jẹ́ aláṣejù ẹ dákun ẹ̀tẹ́ ti jàmà gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé súnà kò ní jẹ́ aláṣejù kò ní jẹ́ aláṣeboro kò ní jẹ́ alárekunda kò ní jẹ́ aláhọ̀kangun kò ní jẹ́ gáàlì kò ní jọ́kan

ẹni títí tẹ̀lé tẹ̀lé súnà yóò níwà rí kí ló fà á tó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí tẹ́fẹ́ ti tẹ̀lé súnà ìwà yín èdè àmọ́. bàbá rẹ̀ ọmọ pé lásà gbogbo ará àdúgbò kọ́ máa bù níbọ̀ torí pẹ́ lómi rò pé ká máa ṣe súnà ní gbéraga wọ́n rò pé ṣíṣe súnà ní ká jọra ẹni lójú wọ́n rò pé ṣíṣe súnà ní ká fojú kéré gbogbo aráàlú ká máa wúra wa pàrà nìkan la nírun lórí apárí gbogbo aráyé ṣé súnà nu ànábì lọ̀gá àwọn oníwàárí وإنك لعلى خلق عظيم ala wọ́n lọ wà lórí ìwà tó ga ń bọ̀ aládàáwò tí wàá bá wa tó ti jẹ́ kí gbéraga lẹ̀ ń gbé ká ìjọra ẹni lójú lẹ̀ ń bá ká ìmọ̀fojú kéré àwọn èèyàn lẹ̀ ń bá ká ẹ wá lẹ̀ ń tẹ̀lé súnà ṣé súnà náà nìyẹn di nínú islam èèyàn gbọ́dọ̀ lọ tẹríba fọlọ tọlọ wọn bó fi gbé yàn ga kásọra kógulu ìtayẹnu àlà fa innama ahlaka man kana qablakum al-ghulu ìtayẹnu àlà olóko parun báwọn tó síwájú wa o láti ṣe rí wọn láwùjọ wa lónìí àwọn ọmọ tí ń kàfàrà àwọn èèyàn wọn yẹn ẹ ṣọ́ra fún wa ẹ má gbọgbọ kúgbọ tí wọn sọ torí pé yẹn gbọgbọ kúgbọ tí nǹkan kan má ṣẹ́kù lọ fún wàláyé o lè máa fi kànkàn onírin kó o máa fi fọ́ dọ́jọ́ kú rẹ̀ kọ́ máa mà. àìgbọ́ ibẹ̀ làlàáfíà wà torí de eléyìí èèyàn ní máa tẹ̀lé súnà kó di gáálí torí ẹ̀ tó bá jọ́ kan náà tẹ̀síríyà èsì àlù súnà kójó yọ àwọn sálàfù tiẹ̀ ni wọ́n ń pè ní kíni alkhawarij àtàwọn mu'tazila àwọn sálàfù tiẹ̀ nu èsì àlù súnà wal jamaa. o jamaatu takfir walhijra misra wọn ti wá. sẹ́yìn bá katira ẹ̀ẹ́lì mama gbogbo ń dáhùn sèyàn kìí ṣe nǹkan tuntun. wọ́n kẹ̀sẹ̀ fún wọn rí irọ́ sí wọn lórí lọ́n àwọn náà gbé wálé ó gbé pàǹtí wálé kò rí irú ẹ̀rí gbà wálé. ẹ̀dín wọn léèrè ìwé ẹ̀rí wo lẹ́ẹ̀rí gbà wálé wàláhì wọn rí ọ̀pọ̀lọpọ̀ wọn rí ẹ̀wọ̀n lẹ́nu mí ìbàdí nàìjíríà. a máa ṣe ń tọ́da wọn rọ ọmú tó ti wá jẹ́ pé wọn ti ràn wálé. wọ̀ wá rẹ́ tó fi sàfà ẹni tí wọ́n mú tí ọ̀rẹ́ kọ̀kọ́ ọ̀rẹ́ kọ̀kọ́ ìsọkúsọ pọ̀ àbí òní pọ̀ yọ pọ̀ torí ìkọ́kúkọ náà ní kọ́ tí wọ́n ti ra mú wọ́n tún wọ́n á rọ ìsọkùsí lórí lọ́gbẹ́ wọn torí irun wọn kún bẹ́ẹ̀. ọ̀dọ̀ wa wa sunna nǹkan ni gùlù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn ń ṣe gùlù ànábì sọkùn ló kó parun báwọn tó síwájú wa kásọ̀ra sunna ànábì sallallahu alaihi wasallam ìdúró dọ́gba ni kò sí gùlù wò níbẹ̀ ajẹ́pẹ́ ibi tá a dùn ó sì nù àní lè parí yòókù wọn lásìkò títò ọlọ́run bá kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa tẹ̀lé tàn nàbẹ̀ ọmọ hàlù ọlọ́run bá kójú kálí kú lórí súnà ọlọ́run kò gbé wa dìde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà lórí súnà ọlọ́run náà kò forí jìn wa ká kú forí jìn wa nù sàárì wa forí jìn wa lọ́la alùkìyàmà àwọn ọmọ ẹ̀yà wa stars àjàlá tọ́lọ̀ fi ṣe sábà bí ìjókòó yìí a ti gbọ́ púpọ̀ nípa àyànjú wọn nípa súnà nàbì ní àwùjọ wa lẹ́kọ̀ọ́ ń bì ọlọ́run bá dákun àlékún ìrànlọ́wọ́ bá a ṣe fún wa àlékún àgbéga bá a ṣe fún wa àlékún bíbá àṣírí bá a ṣe fún wa ọlọ́run kó wa jẹ́ kí irú wọn pọ̀ láwùjọ wa because tọ́ba ti rí àwọn ẹni tí ń pèpè lọ sídìí súnà inú wa máa dùn ó túmọ̀ sí pé aburú ọ̀ máa dínkù aburú ọ̀ máa dínkù aburú ọ̀ máa dínkù ọ̀dọ̀ wa wa náà ẹja gbárùkù ti rú wọn ẹja gbárùkù ti àwọn tí wọ́n ń pèpè lọ sídìí súnà torí pé gbogbo wa la fẹ́ wà lìjánà ọlọ́run má ti wà lọ́ọ́ máa ná ọlọ́run bá kó sẹ́mi pẹ̀lú yín lórí rẹ̀ jálẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد nínú àwọn nǹkan tí a sì béèrè àwọn míì wà tó ti pé ìbéèrè tẹ́ńtọ́ fẹ́ mà ní àwọn míì wà tó ti jẹ́ pé ìbéèrè tẹni tó ṣe pé ń gbọ́ yìí ó tún gbọ́ yìí ó tún fẹ́ gbọ́ yìí ni tòwò sì sí nínú ìlànà lọ́dọ̀ tiwa kọjá pé ńgbà tó ti gbọ́ gbọ́kúgbọ́ kan kọjá pé ọwọ́ ń wá kẹlòmínà tó sọ tiẹ̀ àwọn ìdáhùn torí pé nínú ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ sọ kí ni nípa àkíkà torí pé gbọ́ pé àwọn kan àwọn kan àtàwọn kan tẹnu rẹ fi ti náà kún ni tó bá fẹ́ ṣèbéèrè wàá ṣèbéèrè ni òsì nǹkan tá a fẹ́ fi ṣe pé ẹnìkan sọ ẹnìkan sọ ẹnìkan sọ ọjà làwa ń tà ẹ̀sìn ọlọ́run làwa ń ṣàlàyé ìwọ tó ti fẹ́ béèrè ọgbọ́dọ̀ yéésì pọ̀ kàn fẹ́ máa dájọ́ torí ẹ gbogbo àwọn abéèrè bá àwọn ìdáhùn rẹ̀ a sì ní dáhùn rẹ̀ náà nítorí ẹ dákun ọ̀nà wo ni Islam sọ finish apply rẹ̀ lórí wà lórí àbí gbọ̀kúgbọ̀ tó bá ti gbọ́ tẹ́lẹ̀ torí kò sí dáhùn fẹ́lẹ̀ ẹni kò wo Islam síbẹ̀ yìí náà ti mà ní tí yẹn bá ti yẹn torí pé ó yẹ ká fàsìkò wa tún ṣe nǹkan míì nítorí wà nínú Islam pọ̀ gan ìta máa ń parẹ̀ kí ló dé tó pé nǹkan bíi máa péré náà làwọn máa yí gbígbà tí wọ́n yí àkàrà nù agbada ta ni ó pé wọn mọ̀ ipe ká ya fọ́tò nǹkan abẹ ní kọ̀tọ́nù Islam ta lọ́wọ́ à ń jókòó ìjọ ọmọ bẹ́ẹ̀. Ah, ah. tó ń ta bá ti mà kò nídìí ká máa bá àsìkò jẹ abẹ́ǹtẹ́ káwọn olùmọ̀ọ́yìn ọ̀dà aláìmọ̀ ni torí ńgbà tó bá ti jẹ́ pé ẹ̀yọ̀ kan náà lẹ́ẹ̀ máa ṣe lójoojúmọ́ àwọn náà ní wádìí màmá torí ẹ̀ ló ti jẹ́ pé ǹjẹ́ bá wọn pé ó wúlò fún yín láyé lálùkè yá màlẹ́ máa béèrè yéèzé pé kí question ẹ̀yọ̀ kan kọ́ máa repeat ara rẹ̀ several times tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. wọ́n ní sallu ala nabiyil karim ṣé ń bẹ nínú àwọn nǹkan tó yẹ ká máa lò lábẹ́ súnà eléyìí ò sí nínú súnà anabi sallallahu alayhi wa sallam ìtàbá jókòó nbìkan ká sọ pé sallu ala nabiyil kò sí nínú lànà ẹ̀yin náà sì fura kìkì í ṣe pé wọ́n sọ pé sọ́lù alẹ́nàbí ìkẹrì initially láti mú yín sàṣẹ láti fa nàbì sallallahu alaihi wasallam ńṣe ni wọ́n wí láti sọ fún yín pé kẹ́ ẹ dákẹ́ ẹ̀ ń pariwo ẹ give attention to what will be said so nítorí ẹ kò sí nínú lànà àwọn ahlùsùn náà kọjá kí sọ́lù alẹ́nàbí ìkẹrì rárá o but àwọn alùsùnà lọ́pọ̀ jù ní sísè àsàlátù fún anabi muhammed sallallahu alayhi wa sallam síbẹ̀yìn tí erikọ́ anabi ni tó bá dọjọ́ jùmọ̀ àtòru jùmọ̀ ẹ máa ṣe àsàlátù fún lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin sì mọ̀ọ́rù jùmọ̀ onáà níjọ́ alhamis tóòrùn bá ti wọ̀ májúmájúmọ̀ àtọ́jọ́ jùmọ̀ tóòrùn ó fi wọ̀ anabi ni ẹ máa ṣe àsàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí ẹ̀yin sì mọ̀ àsàlátù jẹ́ màá sí onáà lè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 bó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ al-Mu'jam al-Kabir onáà tó jáde ti tọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ṣe eléyìí làtàlá ti ta àmọ̀ sífà nàbì sallallahu alaihi wasallam bákan náà gbogbo àti bá ti dárúkọ ànábì ká sọ pé sallallahu alaihi wasallam kẹlẹ bá ti yé wa kò sí wàhálà mẹ àmọ́ sallu ala nabiyyil karim yẹn ó ń bẹ nínú nǹkan táwọn kan kó wọ àwọn orílẹ̀-èdè àwọn èèyàn dúdú láti lárúbáwá kan bí wọ́n ṣe máa ń ṣe ń bẹ̀ lọ́nà sòṣùgbọ́n lárúbáwá ń ṣe nǹkan kì í sọ lọ́sọ̀dẹ́sì síbẹ̀ náà mọ̀ pẹ́sìn lọ́lọ́run sọ ànábì sallallahu alaihi wasallam sọ àwọn sàhábà báwọn náà ti ṣe ṣe ni. tọ́ wọ́n ní àtàwọn ti mọ̀ ike kọ̀tọ́ kéèyàn kúnlẹ̀ fún yàn kò ní rọrùn fáwọn láti má kúnlẹ̀ fáwọn bàbá àwọn yọ rọrùn fún yín tẹ́ bá ti nípinnu tẹ́ bá ti nípinnu pẹ́yìn ò ní kúnlẹ̀ fáwọn bàbá yín kì í ṣe ta fojú di o torí ìtẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ni ọ̀gbà ká ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run fi hàn wá pé ká kúnlẹ̀ kíyàn haram kìí ṣèṣe kèfèrí sọ́lọ̀ o yẹ́n bá tẹ̀sírí àṣẹ ń sọ torí pé nínú òfin ọlọ́run ẹni tó bá kúnlẹ̀ fún yàn pé òun sìn kèfèrí ni àmẹ́ni tó kúnlẹ̀ fún yàn pé òun kí haram eléyìí ni táwọn olùmọ̀ sọ tá a ti ṣe tíra lé lórí ṣùgbọ́n gbàtọ́ pọ̀lọpọ̀ yìí gbọ̀ nǹkan yìí kí wọ́n tó máa sọ̀sọ́kùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí wọ́n lágbọ̀ yìí wọ́n máa sọ̀sọ́kùsọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ kí ló lùmọ̀ yìí sọ kí ló lùmọ̀ yìí sọ kí ló lùmọ̀ yìí sọ kí ló lùmọ̀ yìí sọ sọ àwọn olùmọ̀ ti Islam ní tí wọ́n sọ nù wọ́n ní ká kúnlẹ̀ kún kíyàn kíkí wọ́n ní haram ni kọ́dà ń bẹ́ nù àwọn olùmọ̀ tó ní tọ́ bá kúnlẹ̀ tí ò tó rò kó makuro ni gẹ́gẹ́ bí alimami al-Barzali bó ti ṣe sọnù tírà rẹ̀ an-Nawadir ó sì tún bẹ nínú ash-Sharh as-Saghir ti Qutb ad-Dirdir nínú àwọn olùmọ̀ malikiya àwọn malikiya tí wọ́n dé nígbẹ̀yìn àwọn náà sọ báwọn pétí kúnkúnlẹ̀ tó kúnlẹ̀ tí bá ti tó rúkú makruh ó túmọ̀ sí pé tó bá ti ju rúkú lọ lọ́dọ̀ tí wọ́n ló di haram àti haram àti makruh èwo lọ́dà kò sí ìtọ́da ọ̀ gbọ́dọ̀ rọ́ọ̀lù àmẹ́ni tó bá kúnlẹ̀ fún yàn pé òun ti ń sìn kò sí ìyàpẹnu láàrin àwọn olùmọ̀ islam pé kèfèrí gbogbo eléyìí náà láti ṣàlàyé nù síra o bàbá wa wọn ò lè tóbi títí títí kó tóbi tá ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ làwọn màmá wa a sì gbọ́dọ̀ pọ́n bàbá àtìyá wa lé gẹ́gẹ́ bí àti Ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò sínú tí Ọlọ́run ti ní ká pọ́n wọn lé ká máa kúnlẹ̀ fún wọn torí àwọn téèyàn fi pọ́n bàbá àtìyá àtàgbàlagbà àtàṣíwájú lé àpèjúwe irú rẹ̀ ó náà ní tó wá nínú al mufrad bí imaamu bukhari abu hurairah radiyallahu anhu ó rí téèyàn méjì kan lọ ẹnìkan dàgbà ẹnìkan kéré ó wá lọ bẹ́ẹ̀ ni tó kéré ó ní bò ní arákùnrin ìjẹsì ọ ó ní bàbá mi ni ẹ̀ẹ́n tó bá jẹ́ bàbá rẹ ni ọ gbọ́dọ̀ lákọ́mọ lórí o nínú ẹ̀kọ́ tí islam wà nù èèyàn gbọ́dọ̀ pé bàbá rẹ lórúkọ ọ gbọ́dọ̀ gbá wájú mọ́ lọ́tẹ̀ ń bá ń jọ rìn lọ bàbá ò gbọ́dọ̀ wà lẹ́yìn kọ́ mọ́ wà wájú ìdàkẹjọ rìn dọ́gba àbí kọ́ mọ́ máa bọ̀ lẹ́yìn rẹ̀ tẹ́ bá débi tẹ́sì jókòó ọ gbọ́dọ̀ jókòó ṣáájú rẹ̀ o ọ gbọ́dọ̀ jókòó ṣáájú rẹ̀ sọ ilé ìbẹ́nu àwọn ẹ̀kọ́ tẹ́sí Islam mú wa Islam sì ní kọ́ máa rẹ̀ kọ́ gbọ́rọ̀ sí ọ lẹ́nu kọ́dà tó bá jẹ́ pé ń tọ́ sọ fún ọmọ pé kó ṣe takùtọ̀ Ọlọ́run takùtà Nabi sallallahu alaihi wasallam kò ní bọ́ ọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sí ọ kò sì gbọ́dọ̀ hùwà burúkú sí ọ tó gbogbo eléyìí ẹ lè rí nbomi àfi nínú Islam àmọ́ pé kúnlẹ̀ kìí sàtà Yorùbá àṣà Haúsá Fúlàní ìdọ̀bálẹ̀ màlàṣà Yorùbá o ebi gbogbo àmọ́ bẹ ọkùnrin Yorùbá nú àṣà Yorùbá gan àwọn àdọ̀bálẹ̀ ní kí ẹ ṣe pé wọ́n kúnlẹ̀ obìnrin ní ó kúnlẹ̀ lórí orúnkún rẹ̀ eléyìí láṣà Yorùbá àṣà àwọn ọ̀sẹ̀ bọ́ ni. ìsìláàmù ńgbà tó dé gbogbo tí ọ̀dà ńkọ́ ọ̀n gbà dànù lọ́wọ́ wa àwa náà níye sílẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tá a fi rí sílẹ̀ tán tá a fi bọ́lọ̀ ń pàdé tó fi sànù wa ń sànù gbogbo wa. ó kù sọ́wọ́ àwọn bàbá bàbá wa ẹ̀yin lẹ́yìn àwọn ọmọ yín lọ́wọ́ ẹ̀yin bí wọn Islam oríire ńlá kan oríire kejì ni pé ẹ mọ̀ á tún bẹ káwọn ọmọ yín tún dáa yín Islam torí tí ọmọ ẹni bá dáa ìwà ọmọ náà tó máa tó à ń gbẹ́sìn Islam yìí kìí ṣe ìwà ẹni tó jẹ́ kó fẹ́ yasa àbí ìwà ọmọ garangaran tí ò fẹ́ nílà káì ló fi wá máa wá apply tí wọ́n bá ti ń gbọ́ inú Islam torí dojúmọ́ ká máa rántí ọ̀rọ̀ Ọlọ́run tó ní kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu ebi báwọn ẹni tẹ ẹni wọn ò dáhùn bá ṣe rí ìlànà rí tẹ́lẹ̀ kọlọ wọn torí ẹ má gbàgbé o kẹsì lè máa dúpẹ́ sọ́lọ̀ ẹni tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tí ọ̀dà a gbọ́dọ̀ sọ fún pálá ìmọ̀kaniọ́ ni sì gbọ́dọ̀ hùwà rẹ̀ sí torí kò ní tilẹ̀ ìwọ gan lára ní tó ń ṣe tí ọ̀dà tó bá gbé ńgbà tán fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n kọ́kọ́ bú ọ wọ́n pé ọ̀la láì da wọ́n tẹ́ńbẹ́lú ẹ wàhálà ò ní tilẹ̀ torí tó sọ ni pé tó bá gbé ọ lọ làlìjẹ́ náà má fún mi. tó torí ẹ àwọn bàbá bàbá ọlọ́run tó bá ràn wá lọ́wọ́ ó dájú pé ẹ̀ ń ràn àwọn ọmọ yín lọ gan láti ṣẹ̀sìn ẹ tún ràn lọ náà lórí eléyìí islam sọ yìí pé tí mùsùlùmí méjì bá pàdé tí lè bára wọn lọ́wọ́ wọn àní tú ọwọ́ yùn nínú ara wọn ṣáájú kọ́ tó forí dín kejì wọn. wa anabi a máa lọ bá àwọn kéékèèké lọ́wọ́ tó a dín kù ó dín gíga kù dín kankan kù lára anabi bó ti ṣe wàá túmọ̀ sí fún sí bàbá eléyìí túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́ ni mọ́tò wáṣí bàbá ló fún ọ lọ òbúrúkọ gbà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. wọ́n ní ṣé a lè jẹjò àti kọ̀ǹkọ̀ tó bá ṣe pé omi ni kọ̀ǹkọ̀ bá máa gbé tí ègbórí èpẹ̀ òbúrúkọ jẹ́ ṣùgbọ́n pọ̀ lọ ṣeré àsopọ̀ àgbọ̀dọ̀ jẹ́ ọba àmọ́ gbénu ṣeré àsopọ̀ àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n ejò ṣẹ̀rí àtúnṣọpá àgbọ̀dọ̀ jẹ́ torí pé òfin wà nù ṣẹ̀rí àtọ́ ẹ̀ka mójútó gbogbo ntí òfin ọlọ́run bá ti sọ pé tẹ́ ẹ bá ti rí pa ẹ gbọ́dọ̀ pa ìtumọ̀ rẹ ní pé gbọ́dọ̀ gbogbo tí ṣẹ̀rí àbá ti sọ pé tẹ́ ẹ bá ti rí pa ìtumọ̀ rẹ ní pé ẹ gbọ́dọ̀ gbogbo tí ṣẹ̀rí àbá sọ pé ẹ gbọ́dọ̀ pa ìtumọ̀ rẹ ní kí ni ẹ tún gbọ́dọ̀ kéjò ọ̀nbẹ́nu tánàbí ẹ pa kọ́dà kó ti sọ láti lọ́wọ́ bẹ́ẹ̀ náà la kékeré ẹ gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ yorùbá ẹran nù wọ́n ní irú adúrú ẹran báyìí lẹ sọnù ọlọ́mọdé ajẹjẹkújẹ ẹran tọ́nà ń ṣe léèwọ̀ kéde pé kò dùn lẹ́nu àwọn ẹni tí ń jẹ́ náà fa ṣùgbọ́n kò lè dùn lẹ́nu tiwa torí pé ọlọ́run ti ṣe ní kíni ọlọ́run ti ṣe léèwọ̀ ṣe ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀rù. tọ́ wọ́n ní bàbá ìyàwó wa. à bàbá tiwa tó lè rí tó lè rí wòwò ìyàwó wa rárá o rárá o erékeré ni ẹ o Islam ọgbà ṣùgbọ́n Ọlọ́run bá gbà ike bàbá wa ó lè rójú ìyàwó wa èdè tó àsọ pé kí ìyàwó rẹ ọmọ abojú lọ́dọ̀ bàbá rẹ pé kí ni torí ìwọ ni kí bàbá rẹ ó fẹ́ ìyàwó rẹ láéláé Islam kọ̀kọ̀ kí bàbá rẹ kó ra tẹ̀lẹ́wọ́ ìyàwó rẹ kọ̀kọ̀ kí bàbá rẹ kọ́rẹ́sẹ̀ ìyàwó rẹ̀ gbogbo eléyìí kò sí tó burú mbẹ̀. ìwà ṣe pé ọ̀rẹ́ bàbá mo ti ní ká máa jókòó sínú ilé pẹ̀lú ìyàwó mi má. ọlọ́run mẹ́jẹ àti ìsìláàmù gbọ́ yìí. rẹ́ lómi ti ti dalé wọn rú bẹ́ẹ̀ kótó ti pọ́ ọmọ kí ó ló ti sá lé kí ó. ṣé àkẹ́tẹ́ ọba lò kò ní lù dáadáa. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o. wọ́n ní bíbu ara. فوبيني كني داجوري وراه يعني يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما والنبي صلى الله عليه وسلم تفاعل يا أوري أتعوى ما رأي لبيني أتعوى بيني أمو مني لا بطو. pé kí wọn máa bo ara wọn pẹ̀lú aṣọ gbàgẹ̀rẹ̀ látòkèdélẹ̀ eléyìí jẹ́ àṣẹ tó gbogbo obìnrin àyàfi tíyàwó tí ọba ti jọ́kan nínú nisa'il mu'minin ọ̀kan náà obìnrin olùgbàgbọ́ òdodo sẹ́wọ̀n kí gbogbo àwọn obìnrin lọ́kárì ọlọmọ yà àwọn àwọn obìnrin òdodo eléyìí bó ti jẹ́ wọ́n tún wá ní lè haramu ni kéèyàn búra o kí ni ọ̀dánù kọ́lọ̀ tọ́lọ̀ wọn bá tó fi kùn wá ọ̀dà tọ́lọ̀ fi kùn wá ìwọ ni ọ̀dà ń bẹ̀ tá a fẹ́ pààrọ̀ akramakumullah kọ́lọ̀ tọ́lọ̀ fi kùn wá kìí sá yàtọ̀ sọ́dà tá à fi ń kunlé ìbẹ́ yìí mọ̀ kọ́dà tá à fi ń kunlé a máa sá a àdúpẹ́ kọ́lọ̀ fi ayyi suratin ma sha'a rakkaba huwa alladhi yusawwirukum ọlọ́run ló máa ń yàwòrán èèyàn nínú àpò bí iye èèyàn bá bá ti ṣe wù torí délé adúpẹ́ fọlọ́n lórí kọ́lọ̀ tó fún wa pípààrọ̀ kọ́lọ̀ ọ̀nbẹ nínú yíyí ẹ̀dá ọlọ́run padà eléyìí tí àṣekọ́n tó lérí léka níwájú ọlọ́run lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti ṣe lólórí ibú kó wọ́n máa mú wa ṣe wala amurannahum fala yughayyirunna khalqallah máa máa pa wọn láṣẹ mo fi ìwọ ọlọ́run bá búra pé màá mú wọn máa yí ẹ̀dá rẹ̀ padà torí ẹ lẹ́sìn rẹ lómi tọ́jú olórí olójú fanta tẹ́sẹ̀ rẹ jẹ́ coca-cola o ọkùnrin ṣe obìnrin ṣe o ó tètè pàtì ní ọ wá ní mi ní dùn wò mà with time kọlọ jọra wọn yóò bá jọra wọn má ó pè táṣe ju bọ ọdẹ ní otúbá àwọn ọgbọdọ tẹsíwájú So, wọ́n ní àwọn olùmọ̀ nípa súnà kágbà àwọn èèyàn jù kún nífẹ̀ẹ́ ara wọn à wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wọn tó wá sí súnà lẹ́ máa ń pèpè lọ lódodo o tí ì bá ti kọ́dọ̀ ara yín lẹ́ máa pèpè lọ ẹ̀fẹ́ kí wọ́n mọ̀ yín tí ì bá ti kọ́dọ̀ ara yín lẹ́ pèpè lọ fẹ́ lówó tí ì bá ti kọ́dọ̀ ara yín lẹ́ máa pèpè lọ ẹ ní àwọn ideology kan tẹ́tẹ́ spread kí lọ́ fẹ́ bíjà kí sọjà làwọn ń tà èsè gbogbo àtẹ̀pàlà gbé wájú àbùrọ̀mọ́ bínú ara wọn àbùrọ̀mọ́ bára wa jẹ́ àbùrọ̀ máa sọ̀rọ̀ síra wa tó bá yẹ kó dodo ní kálukú bá gbé lọ́wọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nípa àwọn míì sí àwọn èèyàn lọ́nà lórúkọ súnà so ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé bí wọ́n ṣe ń sìyàn lọ́nà káwọn èèyàn ọmọ bá ṣìnà pẹ̀lú ẹni tí kò ti ṣìnà ṣùgbọ́n àwa àwọn ètò èèyàn ṣe ká máa dákọ rẹ̀ o torí pé àtúnṣe ń bẹnu kọ́ ọ dákọ ẹni tó ṣàṣìṣe mo rò pé yé wa ṣùgbọ́n àwọn míì wọn ò lẹ́kọ̀ọ́ yọ́ọ́ máa dákọ rẹ̀ yọ́ọ́ máa bú ọ yọ́ọ́ máa ṣe kí lọ́ọ́ fẹ́ fi dà irọ́ lásán torí pé anabi sallallahu alayhi wa sallam ó wà nù hadithi barira barira jẹ́rú aisha fẹ́ra òfin ṣẹ̀ríà wa dá lórí wípé ẹnikẹ́ni tó bá rẹrú tó bá ti lè bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ onítọ̀hún ó láǹfààní àti jogún ẹrú yẹn tẹ́rù yẹn bá kú tí ò sáwọn èèyàn nu fámìlì rẹ̀ tó lè jogún rẹ̀ àbí wọ́n wà ní tí wọ́n jẹ nínú ogún rẹ̀ kò ní jẹ tán èèyàn láǹfààní àti jogún rẹ̀ à ń pelé yẹn ní wàlẹ́ ọ̀làìt. àìsà wa fẹ́ ra irú yìí àwọn ẹni tó wá fẹ́ tà wá sọ pé á tà fún ọ ṣùgbọ́n tó bá bọ́kun ẹrú lọ́rùn rẹ̀ tó bá kú àwa lájogún rẹ̀ sẹ́mi kó ti tako ní ti ṣẹ̀rí àwí pẹ́ni tó rà tó bọ́kun ẹrú lọ́rùn rẹ̀ ní òjogún ẹ̀ ọ̀rọ̀ yìí wá dé tí anabi sallallahu alaihi anabi máa ń tọ́ sọ̀rọ̀ ọ́n máa sì ṣe tí wọ́n ṣe ṣùgbọ́n táwọn nàbí sọ ni pé máa bá a lo aqwamin yaquluna kadha wa kadha wa kadha kullu shartin laysa fi kitabillahi fahuwa batil walau kana mi'ata shart innamal wala'u liman a'taq. kí ló sàwọn èèyàn kan báyìí báyìí báyìí tí kò mú kọ́ wọn ni kí ló dé tí òfin dárúkọ wọn torí pé kọ́tà nàbì mú wa nù súnà nù nítorí pé ńgbà tẹ́nìkan bá sàtìsẹ́ tẹ́yìn bá tún ṣe tẹ́ ẹ̀ dá kọ rẹ̀ ẹ̀rí pàtúnṣe ń ọba àìníye ìyàwó díjọ́ gbẹ̀ndà kìyàmà àmọ́ báyìí di sáà ìjọba ti dárúkọ ó túmọ̀ sí pé òun lẹ̀ ń bá wí òun lẹ̀ jọ níjà òun lẹ̀ ń bá wí ẹ̀ ń bínú rẹ̀ ni òun lẹ̀ ń bá wí ìlara ní dà yín láàmú mo rò pé yóò torí báwọn èèyàn sì máa rí díẹ̀ ó sì lè jẹ́ iléyìn náà nígbà míì ó sì ní rátùnṣe kàkàṣe káti ẹ̀pọ̀ ń tẹ̀ ń sàtìṣe. torí pé ìmáàmù Ṣáfi'í nígbà tó bá ti tú mi sí hòhò láàrin ìjà sọ́wọ́ afasọ sí nínú yàrá kí n gbà má ti ṣe tí n bá gbọ́rọ̀ sí ọ lẹ́nu má bẹ́ẹ̀ nìkan ara rẹ o ìyẹn ká tiẹ̀ pé mo náà á ń bọ̀ sí ti ṣe jama fẹ́ tún ẹ má máa dáa pọ̀ ẹ̀kọ́ yín tẹ́fẹ́ tẹ́fẹ́ ba gbogbo ẹ̀rí pé gbogbo lọ́pọ̀lọpọ̀ ọmọ kí ah, lọ́rọ̀ yìí bá wù lọ́rọ̀ yìí bá wù ẹni tó sọ̀rọ̀ yàtọ̀ sí tẹ ti dárúkọ tẹlẹ ìjẹba àwọn torí rẹ̀ ọ̀ràn yẹn ní ká fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé anabi sallallahu alaihi wasallam ó wà ká a sì lè gbọ́ ká tó nífẹ̀ẹ́ ara wa ẹ yóò àjẹ́ kí n sàlàyé nǹkan kan fún yín tó sì pé ti ẹ́ nífẹ̀ẹ́ ara yín ìfẹ́ tí ó fi gbàgbé tẹ́ fi wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni à ń fẹ́ anabi ni eléyìí máa jẹ́ kìfì ọ̀wà kọ́lọ̀ wọn bó jẹ́ kìfì òdodo ọ̀wà láàrin wa. wọ́n láwọn ń ṣiṣẹ́ báńkì kí ni islam rè sí tí báńkì bá ti jẹ́ ti islam kò sí wàhálà ń bẹ̀. àmọ́ tó wá ké báńkì rìbá ni wàhálà pọ̀ ń bẹ̀ o torí pé anabi sallallahu alaihi wasallam ó ní la'ana Allahu akila riba wa mukila wa katiba wa shahidai nínú riwaya ó ní hum sawa ọlọ́run láàánà ẹni alákọ̀wé tọkọ àtẹlẹ́rìí méjì tọ́jẹ́rìí ọlọ́run gbogbo wọn nínú rìwáyà kó ní gbogbo wọn dọ́gba nù ọlọ́run mọ̀ sí wa lẹ́ni tí ó ẹ wá sẹ́mi ọlọ́run bó ti sọ̀ náà sẹ́mi fún yín èyí fi nǹkan kan lẹ̀ ń torọ ọlọ́run àfi kọ́ ọlọ́run fi ìtọ́ da jùlọ dàrọ rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ tó wá kí báńkì yín tẹ̀ ń wọn ní islamic section transactions wọn yóò tún padà máa parí sí rìbá ni kò ní di at the end of the day we are now looking at the beginning of the day mo rò pé yé wa eléyìí lọ́jà in which section are you islamic section ó ti tó tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n ní owó haram làwọn ti pilẹ̀ owó ṣé kò lè lapa nínú òwò táwọn ń ṣe pàápàá jùlọ tọ́lọ́ làwọn fẹ́ máa ti ṣe yọ lapa nù ẹ̀ torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban ọba mímọ́ ni Allah kí gbà kankan àfin tọ́ba ma torí rẹ̀ ẹ jẹ́ kó wọ́n yẹn ọmọ tó bá jẹ́ pé owó tí ọmọ lẹ fi bẹ̀rẹ̀ wò gbogbo owó tó owó tí ọmọ bá bí owó tí ọmọ lò náà mà jẹ́ ma tawallada min haram fa huwa haram gbogbo ń tọ́ tara haram jáde òun náà lè jẹ́ nǹkan kan ju haram lọ bí olè tó jíwọ́ ni one million ló jí one million wá di one billion nígbà tí fi ń ṣòwò. So bóò wá ni àti one million àti one billion lọ́wọ́ rẹ̀ haramu àti one million àti one billion fẹ́ni tó lówó níbẹ̀rẹ̀ halali ni àtọ́jú owó àtèrè wàá kó lọ fẹ́ni tó jíwó lọ́dọ̀ rẹ̀ wọn làwọn mọ̀ pé ajé òsàkánlé ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ yorùbá tí wọ́n fi àjẹ babalájẹ àdínì ńkọ́ tí bẹ́ẹ̀ náà ti mà gàdé bá ti mà kò ní ìdíkẹ́ béèrè ẹ̀yin náà gbájé ajé ó di ẹ̀kú ọrọ̀ ajé ajé ó gbé àwọn nínú culture yorùbá òsàkà ló ń jáde wọ́n sì tún máa ń lò fowó tó wọ́n á ní babalájẹ àdínì rárá kò lè jẹ́ babalájẹ àdínì kò lè jẹ́ babalájẹ àdínì tẹ́tọ́ á rí oyè oyè tá à ń jẹ nípa àdínì àwọn ò rí lákọọ́lẹ̀ níbi kankan ní islam kéèyàn ọmọ jẹ lọ dájú àmọ́ kéèyàn ọmọ ṣiṣẹ́ fún islam kéèyàn ọmọ jẹ lọ dájú kéèyàn ọmọ ṣiṣẹ́ fún islam torí pé àǹkà ń sọ ni bàbá àdínì òṣùpá àdínì gíwá àdínì ẹ̀rí pé at the end of the day ṣe wàlẹ́ ò lè fàkóbá fún yà gbàtẹ́ ẹjọ́ yẹn àwọn èèyàn ẹ má ti sọ màláìka tí ń ti ń kọ́ sẹ́yìn ti pẹ́ tẹ́lẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé sí bàbá àdínì náà ni kìí ṣe sọ láàbì sí bàbá àdínì náà ni kò fi fún má dínì oyè wọn yẹn wọn máa sábà fa àwọn èèyàn jẹ nítorí sábà fi tẹ̀yìn náà ti mà tọ́ba yẹ kó wà ní islam bá gbọ́ abubakar náà jẹ umar náà jẹ usman náà jẹ ali náà jẹ zayd ibn sábì ti jẹ gbogbo wọn jẹ wọn jọ yìí kankan aláǹbẹ̀ lọ́n kọ́ lọ́n tẹ́wọ́ gidi kọ́ lọ́n jẹ́ pé inú ọ̀rọ̀ tí alájà ni sọ lẹ́ẹ̀kan wọ́n ti wọ́n ní tí àwọn olùmọ̀ bá ń ṣiṣẹ́ ẹ̀sìn ọlọ́run kí n ti máa mú wọn padà á máa jẹjẹkújẹ tó náà ní pé ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ̀yin òkúkú nímọ̀ ọlọ́run fún àwọn nímọ̀ ó lówó àwa sì mọ̀ yí pé ìmọ̀ bàbá fowó torí pé tó o bá lówó.